Welcome to Prime Extra TV. Olamide, the YBNL member, chilling and cruising with their friends alongside Ashake visiting Fino. Thank you for watching. Please follow us and share your opinion in the comment section down below. What do you think about Ashake meeting Fino and the collaboration is about to get down? Thank you for watching. We love to see you on the next one. Bye for now. Now wrong name. Wrong. <laughs> ọmọ sọ. ọlọ́run ẹni tó bá lágẹ̀ yóò gba ìyá aláyàpọ̀ sí ìyàpọ̀ sí ìyá ẹ̀. Hey, I'm not going to leave you. We are friends. Oh, really? Nobody bá ti Five out of five. Oh, you want to go to the plates. DJ but pẹ̀lú masters degree. is that.